ẹ̀mí ẹni kankan. Talk to me! Your blood is too hot. Hot like that of a gorilla. Ah, bàbá, àṣé ńlá pátápátá gbà ló jẹ́ fún dán láti wéèsì ọmọbìnrin yẹn títí rí pé bó ṣe rí wa rí tó rí wa ó sá lọ ni ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ olóníkólókó wá jà. ó ṣe kórìí náà nìyẹn bá já lóko a kì í pé olóko kó a máa ṣọ. bàbá ẹ ṣe yẹ káwọn láti hàn pé ti ṣe nǹkan tó fẹ́ ṣe tán èmi rò pé kò parí dọ́ka ju ọbẹ̀ ni fi ti kìnnì kan tí a bá ń rẹ́lá ó ṣeé ṣe kápẹ́rin. jìdẹ́ jìdẹ́ ẹlẹ́ran ara ni gbogbo wa náà. irú ìwọ wo ni wọ́n rò pé fámìlì ọmọ tí ó pa ao papai. family ọmọ ti dàgbà wáyé. two point six million tó jẹ́ ṣé àti down nínú ìlú yẹn ẹ máa compensate àwọn family it is done sir. What is me. Sadok. Báyọ̀ ìṣàkó, ìyàwó rẹ̀ lẹ́ẹ̀fẹ́ èṣù ti dábúlé <laughs> àti ìtàdọ́gbọ̀. àmín àmín àmín lórúkọ Jésù. àdúrà rẹ ti tàn ikú ń kán ikú gbóná. pẹ̀lú àṣẹ ọlọ́run ọba mi ò ní rí ikú gbóná kan tọmọtọmọ lórúkọ jésù ikú gbóná ò ní yà lọ́dọ̀ mi. gbowó ẹ sá. mo dúró láwò mo dúró láì tó ṣe fún mi yóò dáa. ọkùnrin yìí ní sùúrù èèyàn kì í wálé ayé kí tiẹ̀ má ba a kì í dùnràn dùnràn ká má sùn ẹnì kejì lákàkì ká má jẹun ṣé torí tó ṣẹlẹ̀ yìí káfọ́ pé tó ṣẹlẹ̀ yóò dùn ẹni àìtúrẹ́ ló ṣe fẹ́ parẹ́. wọ́n fi rẹ̀ yìí hàn mí wọ́n fi hàn mí lójú méjèèjì báyìí mi ni mi ò fura àìfura ló jẹ́ kí n jìyà igbe àìfura ló pamọ́ tún rọ́lá mọ́ mi lọ́wọ́ wọ́n fi hàn mí o. síbẹ̀síbẹ̀ ẹkún tó ń sun yìí pọ̀ ṣẹ́kún bá sì ti pọ̀ lápọ̀jù ẹ̀fọ́rí ní mú wá tó wá yẹ ká pàdánù nǹkan méjì lẹ́ẹ̀kan náà ká pàdánù ọmọ ká tún wá pàdánù ìwọ bàbá kò dáa tó o ó ṣe sùúrù. dáàdi ẹ kúlé o ah, ah. ilé ìdájọ́ ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ mo tún rárá mo rán lẹ́kọ̀ọ́ kó lọ́ọ́ rí kó tá a máa fi tán jẹ́nẹ́rétọ̀ wá ibẹ̀ ló ti ṣàgbákò àwọn olè tí wọ́n rọ̀bù lọ́wọ́

ṣé wọ́n tá a rò pé tó bá dé òun máa pẹ̀tù bàbá ẹnu ló tún ṣe báyìí ó dáa o àwa ń lọ o ibi ẹ bá dẹ̀ yanjú ẹ̀ sí ká gbọ́. ẹ wo ẹ ṣe sùúrù àkọsílẹ̀ ó ṣàgbàkádàrá. kí ló fẹ́ kí ló fẹ́ sọ tó àjọ lògbà lábúlé wa ni àjọ fa gbogbo sùúrùtù àbúlé ni àlàní àjọ ń pẹ àjọ ń pàfẹ àjọ ń pẹkú àjọ ń pẹyẹ àjọ ń pẹjọ kò sẹ́ràn tá àjọ pa nígbà tá àlàbúlé tó wó ó ń tọwọ́ bọ ṣàìjò ó méjì jáde ló yẹ àlàní á sínú omi á mọ́jà fàjọgbọ̀n á pọ̀ mọ́ wá sórí ilẹ̀ àlàní àlàní ò ń ṣe yọ̀ọ́ yẹpẹrẹ kò lè ṣe hàn tí mo kàn lè wò gẹ́gẹ́ bí àwọn orí nílùú yìí nǹkan dànù àìrọ àjọ wà starch lè mẹ́tàlá ni. ṣé torí pé ẹjọ́ wa ń pè mọ́ ẹjọ́ ń pàfẹ́ ṣé ẹ fẹ́ sẹ̀mí náà dẹ̀ mọ́ kọ́ máa pè mí náà bí ẹ mọ́ máa pè mí náà bí àfẹ́ lè. Àlàní ò jẹ́ dán yẹ̀wò pẹ̀lú ẹ̀ Àlàní á ṣe tálàní bá ṣe bẹ́ẹ̀ mo lè fẹ́ràn Àlàní tó máa pa Àlàní dànù. ẹ Alani ò já tó gbogbo ohun tó ń sọ yẹn Alani ò já wàhálà kò já Alani wúri bá Alani ga ni sórí ẹni tó bá ti ga wọn kì í ní bírèèdì wọn lọ́pọlọ ọpọlọ wọn kì í ṣiṣẹ́ èèyàn gíga gbogbo ètò yẹ kó fi lọ́pọlọ ó ti fi ga tí ò mọ̀ ni gbogbo tí má darí Alani sí Alani gbà ó yẹ kó mọ̀ ó ti yé Alani lè dán yẹn wò. ṣé bí àwọn fúráì ìsàgùlù méjì ni máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ìtàn ti dé ń sin omi ọmọ yẹ ọlọ́run máa ṣe but pípé yẹn kọ́ máa bá mi pín ẹ lò kò sólúwẹ eh. ah, ah, láéláé láéláé ah, àmì ìlú náà ló yẹ ní ayẹ ìyàwó mi ìyàwó mi lórí ìfẹ́ láìpẹ́ òun kọkọ yìí ń bọ kọ sọ̀rọ̀. hello dear jẹ́ ká ríra. kí ló ṣẹlẹ̀. jẹ́ ká ríra ṣáà máa bọ̀ lókè my dear ṣe bí ojú èsì ni mo ṣe bọ́lẹ̀ tí mo dẹ̀ sọ pé ibi tí mo lọ wà important. wà wà wà wà ọ̀rọ̀ tá a fẹ́ sọ ọ́n sìn kì í ṣọ̀rọ̀ tá a máa sọ látòkè sí sálẹ̀ ọ̀rọ̀ tó wà important ni. kò sí ọ̀rọ̀ kankan tó wà important ju ọ̀rọ̀ olóògùn fíofíò ìran lọ. <laughs> ojú ẹ̀ mo ṣe rí nsì tí mo fi lóore pé kí ló wáá ṣe ó ní kò sí nǹkankan mo ní ṣe kò sí ó ní kò sí nǹkankan dẹ̀ sí nìyẹn so ẹ jẹ́ kí n máa lọ ibi tí mò ń lọ. ní ọ̀rọ̀ tó fẹ́ rí ẹ fún kì í ṣọ̀rọ̀ táwọn máa sọ láti òkè sí sàlẹ̀ báyìí. my dear kò sí nǹkan tó fẹ́ wá ẹ̀kọ́ tá à ń ju bó fẹ́ gba owó lọ èmi ò dẹ̀ ní ten kọ́bọ̀ tí mo lè fún for now tó o bá sọ yẹn ten kọ́bọ̀ mi ní tí mo lè fún ẹ for now. owó owó ń dùn tó ń dùn tó kó tẹ́bí tó kó bá gbọ́. ẹ gbà tí kò dùn kí sẹ́ńtì ò lè sọ fún yẹn kò bí sọ kò sí kankan dẹ̀ sí kankan yẹn lọ́dún ilé mi làwọn lọ́dún kan. ó lè gbogbo òkè ó da ọjà ní sùúrù. ohun tó ṣẹlẹ̀ yìí ó tẹ́rí gbùgbọ́n ó ní ọmọ ẹ̀kún túrọ́lá ó ní accident o. ọmọ ìṣe. tó dẹ̀ tẹ́rí gbùgbọ́n. accident. yẹ security. yàtọ̀ láti kó gbọ́dọ̀ lọ. ṣé jáde? wọ́n ní ká gbọ́dọ̀ It's different. Talk about Sit down Sit down. Sit down. Ìwọ ni bí ọlá ṣe rojú ayé wo ti ya ìṣe fún mi. Mo mi, kí ló tẹ̀ ṣe báyìí? Kódà. Ṣèbọ́ dẹ̀ ni wọ́n. Èmi ni kí lẹ́dẹ̀ tẹ̀mí ṣe báyìí. Tí wọ́n bá gbọ́ èmi ò gọ́. Èèyàn mú àbúrò fi ṣògbówó sọ pé kí ni kí ni mo ṣe báyìí fún. Máàmù tẹ́lẹ̀ mọ condition wa. Eh, kí ni condition wèrè condition yẹn gan ló máa pa bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wo sọrí wà táwọn ọmọ ìtọ́jú plan tẹ fi lu ọmọ mi ṣògùn owó tó fẹ́ lówó òjijì yẹn bàjẹ́ kó kú sẹ́wọ̀n bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. mo mì ṣé òun ló yìnbọn fábúrò mi. ẹ ẹ òun kàn kàkà kí ló yìnbọn fún ọgbọ́n làwọn ayé ń dà wọ́n máa jẹ́ kó pé èmi á fi owó bẹ́ẹ̀ jà ni olówó ń sọ̀rọ̀ tálíkà lóhùn náà di àmájẹ́ kọ̀ọ̀kan kó o ní àdíà kankan olówó ní àdíà ju tálíkà lọ. ẹ má yẹ kó gbé wọn lọ. ẹ kó wẹ́rẹ́ dídé kan lọ yìnbọn fún wọn ẹ̀ kó kú dànù. ẹgbẹ́ wọn bá kú sáwọn nínú ẹbí tẹ̀. ẹ jẹ́ wọ́n á bọ́ sí i. wọ́n ní ọ̀sẹ̀ náà wọ́n ní ọ̀sẹ̀ náà.

gbogbo kódà kójú pé orí ìdúró lẹ́bàá mi bí ṣe lọ náà nu bọ́kàn ra jẹjú ni fẹ́ lọ́ba sì gbé mi lọ pọ́pẹ́ tó sùn àná ẹ̀dá. iṣẹ́ rẹ ti tàn ní bẹ́ẹ̀. kó o dábàá lè láti ẹ̀yìn dọ́là wọ́n máa sọ ẹ̀fọ́ ti sáàkì lẹ̀ nínú wẹ́ẹ̀mì lẹ̀ ṣẹ̀yìn bẹ́ẹ̀ mọ́ iṣẹ́ rẹ ti tàn iṣẹ́ yíminú yìí bàbá kíde yíminú rẹ̀. kí ló ṣẹlẹ̀ ẹ má jẹ dákun ẹ̀ náà. ẹni mẹ́ ẹ ká sùn. ó jẹ́ ayé. kí ni wọ́n ṣe ń bíbà yìí. ibi orí bá dáná sí náà làá máa gbé ẹ mọ̀ pé ilé tí mò ń gbé lọ́dọ̀ ọ̀rẹ́ mi tẹ́yìn náà ń gbé lọ́dọ̀ ọkọ yín tẹ́yìn kẹ́ tó ti pé ẹ ṣe lọ́bì lọ́dì kọ̀sọ́ngbó gbogbo nǹkan ọ̀dà bí ó ti ẹ kórí ọ̀rẹ́ mi náà ní bọ́ máa àjẹ máa wá sí lébìrà hàn yín àfi bí mo ṣe ṣe dọ́dọ̀ ọ̀gá àjẹ̀bù tí oorun náà lọ tí ká gidi borí pé rárá kí sá máa lọ ni ah kí náà oògùn tí màá wá jẹ. ẹ kò sí wàhálà kí wàá lọ ṣe tó di pé. sáà fọkọ ṣiṣẹ́ ó jẹ làásù ǹjẹ́ ìbílẹ̀ àwọn fáwọn òmùrẹ́jú ìkírí yàtọ̀ ní èèyàn rẹ́jú àbíkó sùn èsì ń ah, sùn èsì yàtọ̀ náà. mọ mọ rìwáìndì ẹ mọ yín sun mọ rẹ jù ní mo sọ fún yín lẹ́ẹ̀kan gbogbo ẹni tí sọ fún ìgbàdàn àwọn pé mo sùn ni wọn mọ bí àkóbá yẹn jẹ ìjẹkújẹkù ọgbà mi. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ fi wọn sílẹ̀ ẹ jẹ kọmọdé. èmi yẹn nù. ẹ fi wọn sílẹ̀. ẹ máa wá rí yín lókè ṣẹ́tí gbọ́. mọ̀ ń bọ̀ sáwọn ọ̀gá o mọ̀ ń bọ̀ ẹ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ má wọrí ṣé ti rí bíbá yìí ọkọ mi tí mo ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ òun lọ́lọ́run jogún bíbá yìí fún mi. ọkọ yín ló lé ọlọ́mọ tóbi lọ́ba o. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ jọ ń torí tọ lọ́hùn ọlọ́run ni mo fi bẹ̀yìn àṣírí kan ni mo fẹ́ fi lẹ́yìn lọ́wọ́ ọkọ mi olórí burúkú má ṣàǹfààní tí mò ń fẹ́ tẹ́lẹ̀ ẹ jọ mo fi títóbi ọlọ́run bàbá yìí ẹ má jẹ́ kó mọ̀ pé bíbá yìí ni mo wà o. ọlọ́run ní jẹ́. ẹ má jẹ́ kó mọ̀ gbọ́dọ̀ ọkọ mi ní bíbá yìí o mo fọlọ́run bẹ̀ yín o tẹ́ ẹ bá wa ti jẹ́ kó mọ̀ ẹ wo gbogbo èyí tó kù kékeré ni nínú iṣẹ́ ọlọ́run ọba. láíláí mo ò ní bọ́lẹ́nu mi ọkọ yẹn ṣe yẹn bọ̀dá wà náà dó síun tí ọmọ nàyẹn bí gbàdéyàn bá ná bọ́ọ̀lì ah, kése yẹn o ah, mi ìdẹ̀mówó dání o ah, owó ìjẹkẹrẹ o. ilé ní tẹ́ ẹ múlò yóò kéré ilé náà enough ló pẹ́ ẹ wò èmi ah! ah! sọ <laughs> ah, ẹ mọ dùbọ̀lẹ̀ anytime any day tẹ bá ti nídìí nǹkan ẹ ṣáà gbà mí lágọ̀ọ́. ṣètìgbọ́ nǹkan kan wà ní ọ̀rẹ́ jọ́ nítorí tọ́ lóhùn olórí burúkú má ṣàǹfààní yẹn mo fẹ́ kó mọ̀ pé ibi tí mo wá nìyí. odò sí ọkọ yín tẹ kọkọ bẹ̀rù wẹrẹ ni èmi ní máa sọ fún ẹjọ́ mọ̀nà ìgbẹ́ ń gbé ẹjẹ́ nínú bàrà sẹ́yìn wàá nù. foreman. ọ̀gá òkè náà wà òkè náà ọlọ́run. kò ní fọ́ọ̀mà tí mo fẹ́ rí yìí ni tí n bá ti rí fọ́ọ̀mà mo gbàgbọ́ mi sọ pé kò yẹ kí n níṣòro mọ́ <laughs> màá déṣẹ́ yìí màá hún lókun pa. kò ní sẹ́wọ̀ kò ní sẹ́wọ̀ bọ́mà ah, ẹ̀ẹ́lẹ̀ wọ́n á kújọ mẹ́ta ẹ̀ẹ́ kí n lè ṣe mẹ́. ṣe rí ìdí tí mo fi wá rí yìí ó lágbára gan. ẹ̀ẹ́ ẹja wo ní tó ṣẹlẹ̀ ni pé madam ni mo fẹ́ rí madam kó má bàa sí ni o mo dàgbà pé tí n bá ti rí yín mo ti rí madam. Hmm. ẹ bóyá kí n fún ẹ ní nọ́mbà madam. kí ẹ fún mi nọ́mbà wọn kí n pè wọn abẹ. kẹ bá sọ̀rọ̀ lórí fóònù bóyá yẹn máa yẹn máa pè. ẹ̀yẹn náà dà àmọ́ àmọ́ bọ̀sì ṣé ẹgbẹ́ yìí lówó lórí fóònù yẹn kẹ́tẹ́ kọ́kọ́ pè wọ́n náà kátẹ́ kọ́kọ́ bá wọn sọ̀rọ̀ bí náà. ẹ ẹ ló má dáa ọkùnrin kan wà ní pé ìjájú oògùn ẹ̀rẹ́ ìjọ ń gbé ló ẹ̀ ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀. tájọ ń gbé ní tó ń gbé tẹ́lẹ̀ wá. ẹ̀hẹ́ rèkúrú yẹn Rekuru yẹn òun orí jà kòńtàkùntè ẹ̀ ń mọ̀ kí n gbé ń. ọ̀ kí n bá sọ pé kẹ́ gbé fún mi ẹ ló mà dánú ẹ lo ibi náà ni ibi oríjà oríjà jogun ọkùnrin ogun bẹ́ẹ̀ ni èmi ni èmi ni hmm. ìkejì àlà ni ẹ wo bí madam ṣe orúkọ yóò ní bàjẹ́ o owó tẹ́ ní ní kò rà o ọlá yóò ní wọ mi o ó ti yé yín kó má bàa rí bẹ́ẹ̀ ni mo ṣe wá nípa ó ti yé yín ẹ̀rí ìkejì ní àlà nìyẹn ló fò gìrìbàjà o ló ní ẹ̀yìn ní àṣírí kan lọ́wọ́ òun gbígbà àṣírí tẹ́ wá ní lọ́wọ́ òun yẹn tóun wọ́n yẹn òun fẹ́ tún fara yé ah! mo wá ní má ṣe bẹ́ẹ̀ kí ló fẹ́ gé mi bẹ́ẹ̀ nǹkan kan mo bá sọ̀rọ̀ òun fẹ́ lọ sí orí rédíò òun fẹ́ lọ sórí tẹlifíṣàn mo ní ẹ́ ẹni tọ́lọ́run ti ṣe lólówó tọ́lọ́run ti ṣe léèyàn tí ọlọ́run ti ṣe tó ti náwó lọ́tún lọ́sì nígboro tó wá fẹ́ borúkọ yẹn yẹn torúkọ yẹn bá bàjẹ́ gbogbo owó yẹn á bàjẹ́ à wà ní wà ní kó ní sùn wọ́n ṣàkíyèsí owó ló nídìí tó yí gbàdá ẹ wò ẹ jẹ́ ká bá wá bí six hundred thousand ká gbélé lọ́wọ́ borúkọ ọmọ bàjẹ́ oye káṣírí tó ti bò sí kọ̀kọ̀ kó má tù ú ẹ ẹ ẹ ẹ ah irọ́ o two hundred thousand two hundred thousand kéré two hundred two six six two méjì two hundred kílẹ̀ lè fi sí kílẹ̀ lè fi sí torí ó láìkó owó ẹ lè fi kankan sí two hundred anyway màá kàn ṣe báyìí bá sọ̀rọ̀ kó ṣì gbà bẹ́ẹ̀ ni ó ti yẹn kó tẹ̀sí kọ́kọ́ fi sí mẹ́ẹ̀dọ́nà ẹ ti gbọ́ mo kò ní séwu ṣé ṣẹ́ẹ̀kì lè máa kọ ni àbí káwá gbà báyìí báyìí báyìí báyìí ojúkòròjú láàárọ̀ la káwá bí ẹ má yẹ kó ohun tún tẹ̀lé mi ẹ kébì nìkan wà má lè kó mú lójijì á lè bá lójijì á lè sinmi ẹnu á sinmi ariwo ẹ ẹ fẹ́ kó wà bẹ́ẹ̀ ọ̀rọ̀ yàn tí bá sinmi ẹnì kó wọlé àwọn dààmú ti gbọ́ kò ní séwu kò ní séwu kò ní séwu máa mú dání àjọ máa wá. máa lo gradit mi tán. àìní sùn ẹni sùn jẹ́ nítorí àlẹ́ yìí máa kọ́ ẹ̀yìn náà àwọn bọ́ọ̀ máa ní ọmọ bó ṣe ń lọ báwo ni ó dà mọ́ ẹ ṣé o. Hey, madam. Hey, it's a problem. Okay, ma. Come on. Credit tẹ̀lé wọn. just kí n bá délẹ̀ tán, olówó tá ń sọ iná kúlé dáa lò. Ẹ fọkàn yín balẹ̀ ṣẹ́ni gbọ́. Ẹ fọkàn yín balẹ̀ kò ní séwu. Àtúbọ̀ mi ní ọ̀la ẹ má wọrí àkọ́dé pé ọ̀ ìdá fún mi.

Di tí omi sì wà nínú àmù tómi wà lódò níbi tá a ti ń bu omi owó ó bọ̀ tábà náà ìtàn a máa tún gbé agbè àgbé kẹ́tù àgbé ìfàmì àgbé doro àgbé ke àgbé bá àkọjá sódò tá a ti bù à ń lọ bù mí. èyí sì ná fún ọ ó bẹ̀rẹ̀ mi ṣẹ̀kẹ̀rẹ̀ ń jẹ́ kínní àná dúró náà irú orí rẹ̀ ọ̀rá ni àbí òbí sí. mo ra ni chicken change péré náà ni mo ra. èlò. thirty thousand péré náà. Ah! owó rarùn owó ńlá kan lèmi rò gbọ́ra ah. ah, ẹ̀ ń fún padà torí nìkan náà ń tà bẹ́ẹ̀ ni. kò sí tẹfẹ́ tẹ̀rí o. wọ́n ń ta gbogbo ẹ̀. bẹ́ẹ̀ ni. gbogbo ẹ̀ ní kò rà. ẹ gbogbo ẹ̀ ní kò rà. mr oríjì ẹ bá ń bọ̀rọ̀ yín sọ̀rọ̀ fún fún mi lówó tí mo bèrè náà. ẹ mọ gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe náà owó náà ni tá a fẹ́ ṣe irun orí owó ni tá a fẹ́ ṣe ìgbọ́nà ẹsẹ̀ owó ni gbogbo nǹkan tá a bá ti fẹ́ ṣe náà owó ni. èmi gan tí mò ń ṣe owó ni mí. bẹ́ẹ̀ kò sì ní sú mi kò ní rẹ̀ mí. mr alani o nítorí jẹ́ yín ò tiẹ̀ sọ nǹkan kan mo fẹ́ gbọ́ ẹ̀jẹ̀ tó ṣẹ̀ mí ni pé n tó gbèsè gbé mi ó dùn mí irú eléyìí kọ́ ni máa jẹ́ ó ti yé pé gbọ̀dọ̀ àgbò tó máa ń mágbò níyì tó bá wà lára ẹ̀ ló máa ń jẹ. mr oríjà ẹ máa wọ orí ṣé tó lọ́jọ́ iwájú tó lọ́jọ́ ẹ̀yìn tó ga tó ga ẹ mọ̀ lọ́lẹ̀ gbàgbé o <laughs> ti mọ ní ma jẹ. ara ni jẹ kọkọ ti wa a ma jayé kú. o ti mọ n tọ mọ jẹ ẹni kúkú ti gba ẹni kúkú rẹ sẹnu. bẹ́ẹ̀ni a ma jayé kú. drink your drink now if you finish am we go buy another one money dey o no be say yeye money dey plenty. ẹ kú ìjókòó padà àwọn nìyẹn àwọn ló sọ pé ẹ fẹ́ discharge dáadé lẹ́yìn. bẹ́ẹ̀ni bí mo ṣe fẹ́ nìyẹn. ah nǹkan tó lè ṣẹlẹ̀ ni wípé a lè discharge wọn bẹ́ẹ̀ nítorí àwọn abẹ́rẹ́ tí a ṣe fún wọn. ọ̀dà mo fẹ́ kẹ́ ẹ ṣe nǹkan fún mi tí ẹ bá discharge wọn mo lè máa gbé wọn wá láràárọ̀ kan wá gba abẹ́rẹ́ wọn. madam ìyẹn ò nílò pọ̀ sí mi torí ìdí tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni wípé kò sí máàkì kankan lára wọn àwọn kì í ní nǹkan tó ń ṣe wọn àwọn kì í ò dẹ̀ kí ń ṣe nǹkan tí a kàn lè treat bẹ́ẹ̀ yẹn ṣe ẹ jẹ́ ká sì fi wọ́n ní ara balẹ̀ díẹ̀ sí ṣe gbọ́ mà. ẹ kí lè wá fẹ́ǹsì. àti ah, nídìí kankan báyìí owó yín ṣì wà ní ọwọ́ wa but tá a bá need anything a máa jẹ́ kẹ́ gbọ́. Ah, ìwúrọ̀ dáadáa ò sí dandan ní kéèyàn ti wàhálà kó tó jẹun ẹgbẹ́ ọkọ̀ kẹ́yẹ̀ mímọ́ lókè àwọn àwọn ìgbẹ́ni wọn wọ́n yọ sí àwọn balance wọn dáadáa ò sí kò yá ah <laughs> ìjẹ̀bú bóòni. ẹ mi ti pè madam mi ti kọlù wọn máa tún join wa. lọ́lọ́lọ́ mi ò fẹ́ join o kí wọ́n wá ní o. mi wọn máa tún dé ìtumọ̀ wọn máa join ẹni rẹ. wà á ti sọ gbogbo sọ̀rọ̀ yẹn gbogbo ìbò tó mọ̀ ọ̀tọ̀ ìbò àdàmà. òun ní join àkọ́ ti bí ti yá dáadáa mi ò fẹ́ wọn kí wọ́n wá kí wọ́n wá ní o join. ẹ ń wọ ìjọ jáde ah. ẹ rí dídé madam mi gbogbo ló wà very very important ó wà very important. àdéhùn àdéhùn àdéhùn ẹ sì kí n wà báyìí. ẹ bọ́lẹ̀ ẹ bọ́lẹ̀ ẹ bọ́lẹ̀ ṣé ẹ ṣàbínú pé mo pẹ́. ẹ jẹ́ pẹ́ ẹ pẹ́ rárá. ye officers. yes àwọn ni. ṣé àwọn ni kírímínà tẹ̀ ń sọ. Ah, ah, ah, oh, eh, eh. àwọn ni olè tí ẹ̀ ń wí. ìlọ olè kan ni wàá wò kírímínà àwọn kìí ṣe kírímínà làwọn bàbá dáhùn ẹ̀ sọ fún ọ. ẹ kì í ṣe olè kírímínà ni kíni kíni kíni difference. ah, ah eh, eh, eh, Is clear o the difference clear o. criminal criminal asole oh no but criminal is a is a is a well known person. one sec. kí ló bẹ sọ. one sec ẹyin dà. padà sẹ́wọ̀n jọ. steady ẹ̀. steady ẹ̀. ẹ mú nǹkan tó ṣẹlẹ̀ ẹ bá mi fún wọn ní nice treat dáadáa kẹ bá mi tọ́jú ah. nǹkan tí mo fẹ́ kẹ bá mi ṣe fún wọn. ẹ ẹ wo ẹ bá ṣe wọ́n tọ́jú wa o ah, àwọn ilé ìtọ́jú yẹn bá ti mú yàn tó tolú ẹ bá jẹ́nu o ẹ wo. tí ẹ bá kọjá ibi tí ẹ wà yẹn tẹ bá kú jábí tẹ wá yẹn. ẹ wo ẹ yẹ sọ yìí ẹ gbọ́ tèmi. o gbọ́ síbẹ̀ ẹ sẹ́. ẹ jẹ́ mi sá gbolo. bọ́ báyìí. ẹ ẹ lẹ́kùn. mo fẹ́ di. yẹ yẹ yẹ yẹ mojú ọkùnrin mojú ọkùnrin mojú fẹ́dàgọ́ bẹ dùn ọkì mi o fẹ́dàgọ́ bẹ dùn ọkì mi. ní sọ́jọ́ ọlọ́wọ́ bá ṣàánú mi. àwọn eléyìí máa fẹ́ sọ mí di nǹkan màá ní ẹ fọ́ọ̀mà náà mọ̀ọ́kọ́ tó ṣẹlẹ̀ ẹ̀yìn ti yẹn máa ṣe ẹ̀yìn lọ ẹ máa lọ ṣe ẹ̀yìn lọ àwọn olórí burúkú. so Biola kí wàá ní situation of things nísìnyí. kìmá things are getting worse kò tiẹ̀ yé mi rárá ọlọ́run má ṣe o tó bá rí bó ṣe rí tó bá tún wá rí bí òótọ́ fún mi ní hospital. ṣé mo pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ìwọ náà ni mi ní láti blame. because nǹkan tí ìyá yẹn ṣe ò lè blame wọn wọn tara ọmọ ni. ṣé n tó yẹn náà ṣe kó ọlọ́pàá wá nà pọ́psì bẹ́ẹ̀ yẹn tó bá rí pọ́psì mi wàá bá wọn káàánú. bó mo ti fẹ́ rówó owó skul gan mi ò tí ì rí san àwájú owó hospital bill ó mà ṣe o kò sí owó everywhere èmi fúnra ara mi gan mi broke báyìí hmm, pocket money gan á ti ná gbogbo ẹ̀ tán. Eh? Ah. kí wọn náà ṣàtúntẹ̀ kẹ̀yìn sí kí wọn náà má ti lọ fọ́ọ̀sì mo ti ń wá ẹ káàkiri everywhere ibo mi mọ̀ pé bíbá ìlú wà náà and um, ìwọ ò sọ fún mi pé ò ń wá bá bébì mi náà. Eh, nígbà tí mi wá wá wá tí mi ò rí ní choice mi ní láti keep láti máa wá náà ní bíbá ẹ̀dẹ̀ ni mi rí tó jókòó sí. you see okay you know mi ò like kò máa ronú you know I've always told you pé kò má máa ronú and kí ló fi wípé a lè ṣe to solve this problem. see let me tell you something nǹkan tó need right now is owó she needs money badly owó ló need buy. Um, ok tó bá jẹ́ pé ti owó ni màá try láti get nǹkan jẹ́ ká lọ sínú káà mi kí n get it let's go. pẹ̀lẹ́ la fi ń ṣerú ọ̀rọ̀ báyìí tó bá ṣe pé ẹ̀yin náà ṣe é ní bòńkẹ́lẹ́ tẹ́ ẹ̀ pariwo fáwọn èèyàn bóyá ó ṣeé ṣe ibi tó padà wàá já sí kó má padà wàá já síbẹ̀. ẹ ṣe sà tí mi bá pa lálàrèwọ o lè má níyànjú ariwo tí mo pa ló jẹ́ káwọn ẹbí ọkọ mi dá sí i tí kì bá ṣe bẹ́ẹ̀ àní rówó ilé ìwòsàn sàn nígbà téèyàn jáde lé láàárọ̀ tó lóun ń ṣiṣẹ́ lọ tó lọ bọ́ sọ́wọ́ sójà tọ̀nà wálé ṣé ẹ rí i pé wàhálà ló dá sí mi lọ́rùn. ó dáa kò burú ṣé ẹ rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn gbogbo ọkùnrin ló máa ń fẹ́ gbìyànjú àti lu ọ̀nà àlùmọ́kọ́rọ̀ yìí ṣùgbọ́n tó máa wá ń padà wá dé ẹ̀gọ́ fúnru gbogbo wọn tó máa padà wá já síbi tó já sí tí wọ́n máa ń kábàámọ̀ ṣe rí mi tí ẹ̀ ń wò yìí olówó ni mi mo rí jẹ mo rí ná mo ń ṣe fara mo ń ṣe fẹ́ bí kò sẹ́ni tó kọjá níwájú mi tí ò rẹ́rìn padà pàápàá jùlọ àwọn àna mi. my dear ìwọ ló máa bá mi yanjú gbogbo ọ̀rọ̀ yìí pátápátá gbà two million naira check ni bàbá mi fún Kọ́kọ́ládé ní one point five agent tó ń bá ìyá ìwà shop bá mi fún ní five hundred thousand tó ń gba shop wọn fún wọn nígbà tí n bá ti abroad next week máa yanjú gbogbo nǹkan tó bá kọ. ẹ ṣe àpẹẹsà ah, ẹ ṣe ló wà pẹ̀lú ìlú àmàrin náà. gbogbo ẹ̀ bá dẹ̀ ṣe rí gbogbo nǹkan ẹ fún wọn ní èsì aṣọ náà fún ẹ ṣe ẹ pẹ̀lẹ́ ẹ sà ẹ ṣe ẹ ah ọkọ yín máa ṣe èèyàn alámúṣe ah. èèyàn ni ṣòro tó bá ń gbọ́ áńgẹ́lì áńgẹ́lì ẹ tọ́lọ̀ fi ṣáńgẹ́lì tèmi lélẹ́yìí ẹ ṣáwọn bá mi gbàdúrà ẹ̀mí gígùn ìfọ̀kànbalẹ̀ àlàáfíà fún kéṣù má yà èmi àti áńgẹ́lì tèmi. ikú ò ní yín o. àmì àrùn ní túyínká o. ṣé wàá rí i pé ọkọ mi ń sìn bí ìgbà tẹ́kùn mo torí gbogbo ẹ̀yin fámìlì mi fi ọkọ dé ẹ rí gudu méje yàyà mẹ́fà tó ń ṣe fún gbogbo yín ìwọ náà wá rèé ní sí five hundred lọ́ní kí n gbà fún ẹ̀yin lọ bá tí àtẹ̀kà tó fẹ́ bẹ́ẹ̀ gba ṣọ́ọ̀bù ipò wà sanwó láàárọ̀ ọ̀la àmọ́ wọ́n tí ọmọ ẹni tó ń ṣe kò sáyé ẹni tó ràn yàn lọ́wọ́ láyé ta kó diwọ́ yìí o máa torí pé oríyàn bẹ́ẹ̀ sanwó ṣọ́ọ̀bù tán tó lọ́ tún sọ tó bá ti gba ṣọ́ọ̀bù yẹn tó máa fọ́ ló tó máa fi tajà níbẹ̀. èmi nìkan wọ́n wá ní kó jókòó koro rí ẹ̀ tí èèyàn bá rí èèyàn ràn yàn lọ́wọ́ èèyàn náà ràn rẹ̀ lọ́wọ́ ni o máa torí pé fún ẹ lọ́wọ́ ṣọ́ọ̀bù tán sótún máa fún ẹ lọ́wọ́ tó máa fi tajà ká máa ṣe gbogbo bí ẹ gbajúmọ̀ kiri ìyá haúsá ìyá sẹ̀kí ọ̀yọ́ o ìbàdàn o Lagos Island ọ̀fẹ́ ṣe pàtíkà wá rú gèlè ní gbogbo every weekend bówó ṣe ń tàn jù mẹ́rin lọ àárẹ̀ kò lè faṣọ ba ayé èèyàn jẹ́ o wọ́n bá ti ń gbé ní two thousand lọ́mọ gbé ní five thousand lọ́mọ gbé ní twenty five thousand lọ́mọ gbá thirty wà tí ọmọdé ṣe ń rà báyìí tonítọ̀ òun bá ní òun bá ní tí ẹ ò ní bẹ́ẹ̀ o owó aṣọ rírà lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ bá ń ra aṣọ jù ó máa dá gbèsè ni so five hundred thousand yẹn má wọrí àtẹ̀ lọ́wọ́ ọlọ́ba ń sáà ti kàyẹ́sì kò sọ pé àárọ̀ làwọn fẹ́ wá sanwó olóhùn yọ. bàbá o. ẹgbẹ̀lẹ́. bàbá o. ẹgbẹ́ kalẹ̀. ẹ káàbọ̀. ẹ gbọ́ kí ni wọ́n sọ kó ṣe ẹ̀yin àtọ̀gá yìí. èmi nìkan ṣe o tó bùn wọ àwọn ti gbà lọ́wọ́ mi àbí yóò fẹ́ rà mí ìpadà fún yín ni. ọ̀gá bí ṣe ká ní òfin ṣàrà fún mi ní. àwọn òfin ṣe ká ẹ̀yìn ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ hmm? mo ní àbí ẹ ti jọ ń jà tẹ́lẹ̀ tẹ́lẹ̀. ẹ jẹ́ jẹ́ jí gbígbí jọ bàjẹ́ wo yẹn ti olú bá wà ọjà rẹ ṣé wọ́n sọ fún pé ìyá ìyàwó ẹ̀. mo rántí pé wọ́n wá bí wọ́n sọ. ẹ́ndì iná fẹ́ ṣe gbogbo ìparí òkú ó wá lóun fẹ́ kí ẹ bá òun débẹ̀ yí pé òun fẹ́ kán réèyàn gidi pẹ̀lú òun kán lè mọ̀ pé òun náà léèyàn so ohun tó bá wà nìyẹn. but mi ní lè débẹ̀ o nítorí pé mi ní lè ráyè ìyàwó mi àlọ́ represent mi lọ́dọ̀ yìí. bòtẹ́ ó fẹ́ kẹ́ bóun ti bẹ̀ náà. ẹni fẹ́ fi ṣe alága ń dọ́nà. mi ní lè débẹ̀ but tó bá ti di next week ẹ jọ nítorí ọlọ́run ẹ wá bá mi lọ́fíìsì kẹ́ wá gba two hundred thousand. two hundred thousand ọ̀lẹ́dì bọ́yọ̀ ẹ máa gba two hundred thousand. fi wá kọ́. bẹ́ẹ̀ máa gbọ́dọ̀ wọ́n fẹ́ two hundred sọ pé èmi wá kọ́ ó kọ̀ ok my dear my dear o mọ nǹkan tá a máa ṣe yẹ ká kó fún ọ ní three hundred thousand ẹ máa bọ̀ lọ́fíìsì ẹ máa gba three hundred thousand. ah three hundred thousand ẹ ṣe jàre ẹ ṣe ọlẹ́ni bọ́yì ẹ ti ẹ̀dùn náà ṣé ẹ mọ̀ pé àwọn àwọn kílọ̀bù mi ń bọ̀ wọ́n fẹ́ sìgá wọ́n á fẹ́ mọtí gbogbo àwọn tí wọ́n á pè jọ gbogbo wọn ṣé ẹ mọ̀ pé ìjọba ẹ̀kọ́ ti bá dẹ̀ sí láti iná fún mi o torí kò lè tó mi wọn náà máa fún ẹ ní three hundred thousand ó ní kí n dá sí torí kí ni. all right all right ẹ wo ẹ mọ nǹkan tí mo lè sọ fún yín olóhùn yọ ẹ jẹ́ ká pàjù owó dé sí five hundred thousand. five hundred thousand. ṣé bí àná mi ni bójú bá tì yín ojú tì mí ojú òde gbọ́dọ̀ tì yín níbi tí mo wà ṣe ti gbọ́. ṣe rí patí tí wọ́n pè mí sí tí mi lè lọ yìí ibẹ̀ ni ìyàwó mi ti pàdé ọkùnrin kan tí wọ́n ń pè ní sẹ́nitọ́ babayẹmi rìtáyà sójà ni òun náà ní ọ̀rẹ́ oníṣègùn kan àwò tó gbọ́ fa yaranyaran ni awo yìí ló sọ fún sẹ́nétọ̀ yìí wípé tó bá lè fẹ́ ìyàwó mi gẹ́gẹ́ bí aya ìgbà náà kò sípò náà ló di ayé yìí tí ọkùnrin ìbádù tí ò ní padà kó wá wọlé èmi dẹ̀ rèé èmi ò mọ̀ pé kádàrá tèmi ò bá pé à ń lé obìnrin kúrò lẹ́ẹ̀dẹ̀ ẹni mu nínú ìgbónára tèmi àti àìbalẹ̀ ọkàn lèmi ti taari ìyàwó mi síta pé ó rìn tóun ó ná gbòòrò lọ ni. Ah, nígbà tóbìnrin kúkú pọ̀. obìnrin pọ̀ rárá o mi ò ní ju ìyàwó mi kan ṣoṣo lọ tínú wa dẹ̀ kó nú ara wa tá a fẹ́ràn ara wa dénúdénú ẹ má jẹ́ nìtàn yìí kò ju oṣù kan lọ lẹ́yìn tí ìyàwó mi lọ tán nìròyìn kàn mí lára ní nǹkan bíi dédé agogo mẹ́wàá alẹ́ ìpè sẹ́nitọ́ Babáyẹmí dupò alága ó sì wọlé mọ́júmọ́ ọjọ́ yìí tá à ń sọ̀rọ̀ yìí lòyìnbó tí mò ń bá ṣiṣẹ́ ní pangrufu lòun náà sílẹ̀ lọ́wọ́ tó kùtùjà láìsí kàyéfì lọ́ọ̀yà tó ní gbogbo nǹkan tó ń bá mójútó gbogbo ètò lọ́yà bá claim gbogbo property pátá pátá tí kò sí nǹkan kan láti ìgbà yìí bí mo ṣe ń bá yí lọ nìyẹn. tí ò sí ga tí ò sì sí go nínú èrò yìí lèmi náà ti pamọ́ pọ̀ ni mo fọkàn kejì nínú kan ara mi ni mo gba òde ọ̀yán lọ lọ́dọ̀ ọ̀rẹ́ mi kan oníṣègùn ńlá ni tó gbóná yanranyanran. Àlàdé ayé ń yọ ọ̀ sí fura ta ni ẹni tó ti fẹ́ tú àṣírí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí fún ọ tẹ́lẹ̀ tó ọkọ̀ tó gbà láàyè tó ni ó gbẹnu sọ. tó ti fẹ́ tú àṣírí ọ̀rọ̀ ẹnu. mi ò rí èèyàn kankan sọ fún mi. aládé mo fẹ́ kọ́ ọ sọnù kọ́ ọ má bàa sọnù kọ́ ọ rántí dáadáa. ẹ sọnù mi ò lè rántí nǹkan kan ó mọ̀ pé mi kì í kọtí ọ̀gbọ́n ìṣẹ́bọ̀ gbogbo nǹkan tí èèyàn bá mi sọ pátá kò ń kúrò ní ọpọlọ ìrántí mi àwọn mi lè rántí pé ẹnìkan bá mi sọ nǹkan bẹ́ẹ̀ tàbí nǹkan tó jọmọ́rọ̀ tá à ń sọ yìí. ọ̀gá ẹ má bínú ọ̀rọ̀ yìí ó yẹ kí n ti sọ pé. bọ mo gbàgbé láàárọ̀ ni. ṣé kò sí problem kan. kò sí problem sir ṣe ti rí arábìnrin kan ló wá bá mi láàárọ̀ ó ní ọ̀gá mi máa ṣèyàn kan lóore ó ní oore tí ọ̀gá mi máa ṣèyàn yẹn ó ní kí wọ́n má jẹ́ kí ìyàwó kó wá involve kó má bàa fa ìpalára sà. yorùbá oyè dépò nígbà tí àna àbúrò ìyàwó mi kú tí wọ́n invite mi pé àwọn fẹ́ rí mi ńbẹ̀ tí mo ní mi lè ráyè lọ pé kí ìyàwó mi lọ represent mi tó dẹ̀ mọ̀ pé lónìí olónìí ni mo ní kí wọ́n gba five hundred thousand owó nǹkan tó máa ṣe tó wá ṣàlàyé fún mi pé ẹnìkan ní ìpalára kan máa dé tó bá jẹ́ pé nítorí owó tí mo promise wo yìí dépò fún ara ẹni ìyẹn ló ṣe fẹ́ lo ọgbọ́n àlùbọ́kọ̀rọ̀ yìí láti divert ọkàn mi kúrò mẹ́rin ìyẹn ò pa láti ṣe orí ọwọ́ mi fún ẹ bí ọkàn balẹ̀ máa fún ẹ lówó yẹn lẹ́yìn náà tàbá ti padà dé ọ́fíìsì kó rán mi létí. ọ̀gá kò dẹ̀ rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o kó má bàa fa ìpalára fún yín. ẹ ẹ Oyèdépò gbàgbé ẹ sọgbọ gbàgbé ẹ. àbí dírẹ́fà mi Oyèdépò ní bá ń wí. òun gan-an náà ni ọmọkùnrin tí ọ ní ọ padà lọ fẹ́ ìyàwó rẹ̀ iṣẹ́ kan bẹ̀ lára tiẹ̀ náà èyí tó ń jẹ́ kí ọmọ afẹ́ ìlú gbogbo ipò tí ó náwó mú tí ò tó lọ́wọ́ nítorí tó bá ti ń fojú kan ìyàwó rẹ̀ bí ìgbà tí ẹ̀tù àti iná ń fojú kanra wọn ni ìwọ sì ìyàwó rẹ̀ náà ni a sì kejì ẹ. kí wàá ni mo lè ṣe báyìí lórí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀. kò sí ní tó lè o àyàfi kí ìyàwó rẹ̀ ó padà sí ọ̀dọ̀ rẹ̀ tó ti wá kọ̀ lóun ó padà wá mọ́ sí ọ á jẹ́ pé ọ̀ọ́dù ó di ọmọ nù á sì pé oúnjẹ ọmọ lọ́ọ́ máa jẹ nítorí kò sí iṣẹ́ tó lè ṣe báyìí tí ó tó ọ jẹ mọ́. àyàfi kí ìyàwó mi padà tàbí kí n dúró de oúnjẹ ọmọ ẹlẹ́dàá ilé pọ̀jù fún mi ó pọ̀jù. Hmm ká ṣàwá sọ pé nítorí ọ̀rọ̀ àná ló sọ yín di bẹ́ẹ̀ ṣe wà yìí. ẹ ò rí nǹkan bí. ọkọ mi tí mo fẹ́ sílé kò dáná wárí débi tí ó ṣènáwó àná ah tó bá jẹ́ èmi ni mi ì ní ṣoore mọ́ láì tí màá fi wọlé ọlọ́run sùn. ẹ rárá kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ kádàrá tó tẹ̀lé kádàrá àyànmọ́ ń gbé kádàrá pọ̀n kálukú gorí ara wọn ni kò sẹ́dà tó lè yọra ẹ̀ lẹ́sẹ̀ ògbèjì ẹni olúwa bá yọ nìkan ni bàbá ní kádìjú kẹ́ni burúkú fi kọjá tó lórí ẹni bá wá ṣàǹgbà bẹ kọjá lọ́nkọ kí láti wá ṣe okùn wò láàfin fà padà ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ olódùmarè ọba tó ṣe gbogbo tó sì yanjú gbogbo. mo ah, ga o. bó wà ní ti àwọn èèyàn yín báyìí. ah kò ti gbádùn kọ́nà jẹ́ kó fìjọ̀bọ̀n nílẹ̀ náà. ọmọdé bá kẹsẹ̀ bẹ̀gùn lẹ́ẹ̀kan ṣoṣo tó bá rí dàgbé àṣà ni yẹ káwọn náà lè yí padà. kan bother bọ́dà mind mi sir and it's been long sir tí mo ti ń brood lórí issue sir and I am now left with no other option than to come down to see you sir. sir in your máa ń kọ̀wé kan sir ẹ bá dá mi láàyè kí n sọ go ahead. thank you sir. sọ ẹ̀yin àgbàlẹ̀ máa ń sọ pé tá a bá fi ọwọ́ ọ̀tún bọ́ ọmọ wí sir bá a máa tún fọwọ́ Amora. Sir, I'm here in respect of um, Don's issue, sir. Don. Don, Don, Don. Don. Sir, àwa náà wà ọ̀wẹ́ ìpítàbá ti wà ní operations tendency máa ń pọ̀ jù fún láti overreact it does so many things irrationally tó jẹ́ pé àwa gan fúnra wa a máa ń scold at times níbi tá a ti ṣe operation then gbà míì tá a bá ti padà sílé àwọn gan as support kó máa hùwà bẹ́ẹ̀ yẹn tá a bá lọ for operation sir is too well tempered so àwa náà ti bá wí sir.

sọ fún olè mi lórílẹ̀ mi lọ́rùn yẹn nígbà tí wọ́n sọ fún ọ̀rẹ́ tẹlẹmọ́ látàbúlé tí mo sọ fún pé ẹ̀wọ̀n tẹ fẹ́ ṣe yìí á lẹ́yìn ó lọ́lù yín sí ti gbogbo ẹnu yín wú tẹ́ lè gbó tẹ́ lè gbapá tẹ́ lè gbẹ́sẹ̀ aṣáà ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run sí ẹ ti lè gbé gbogbo ẹ̀ ẹ́ nígbà tí jẹjẹjẹjẹ mo ti mọ̀ pé lájọ tí bọ̀bọ̀ yẹn ti dé láti abúlé ní gbogbo nǹkan ti yí padà yín tẹ́ níṣẹ́ lọ́wọ́ tẹ́ ní gbogbo ẹ̀ lọ́wọ́ tó dẹ̀ jẹ́ pé bí yẹn ṣe ti dé báyìí lẹ́sí yàyàkúrẹ́ àti gbòòrò lẹ́sí bẹ̀rẹ̀ sí ní gbáyọ̀ kiri tẹ́ẹ̀dẹ̀ níṣẹ́ tẹ̀ ń ṣe ó ga fún yín o. ó ṣàrí pé gbogbo bó ṣe ń sọ̀rọ̀ ó ṣàrí pé mi ò sọ̀rọ̀ ẹnu mi wọ ọhò àbí kò ń ṣe pé ẹnu mi wọ ọhò ṣùgbọ́n ọ̀rọ̀ mi ò yàtọ̀ sọ́rọ̀ good driver tó wá ṣe mistake tó fi mọ́tò tó fi já sínú kòtò àbó fi hit ní tí ó pé kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí gbogbo àwọn aláìlọ́pọlọ tó mọ mọ́tò wà máa wá dé ẹ̀ bá ti yọwọ́ báyìí ibi ilẹ̀ bá yí sí ò bá ti gba báyìí kò mọ̀ wá o bẹ́ẹ̀ lọ̀rọ̀ tó ń bá mi sọ ìṣeré èmi ṣé gbogbo àsìkò táwa tẹ bọ́tì yẹn tówó yẹn ń wọlé kẹ̀tíkẹ̀tí tó ń wọlé rush rush kó má sì pé wújá wáyẹn wáyé kó ní máa sọ̀rọ̀ sí ra ẹ̀ àwa náà ní ká dàbí ọgbọ́n nínú pé káwọn máa fi style bomi lórí àmú obìnrin yẹn káwọn fi style bomi àwọn ọmọ wa pé ọmọ yẹ kó mọdún tó ń ṣe nà. èmi náà rí bẹ́ẹ̀. yẹ kó mọdún tó ń ṣe lé nà. mo rí bẹ́ẹ̀. ìwọ mi ń ka tán ìwọ pẹ̀lẹ́ ni tó ń ṣe yẹ̀yẹ́ mi ìwọ pẹ̀lẹ́ ni tó ń fi ṣòro tèmi yọ mi àbí àbí kò ní ṣe wọlé olùkọ́ bẹ́ẹ̀. ẹ tí rí nǹkan kan ọmọbìnrin jẹ́jẹ́jẹ́jẹ́ bó ṣe kéré tó yẹn ó ṣiṣẹ́ lẹ́yìn ṣe rí gbá ẹ̀yin ọkùnrin kùnrin tẹ́ níṣẹ́ lápá tẹ́ ní gbogbo ẹ̀ ẹ̀dẹ̀ ló ń gba owó lọ́wọ́ ẹ̀ ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní nà ṣẹṣẹ bí nǹkan rẹ̀ ni wọ́n ò tí ì lù yín tó tọ́ka náà lù yín dáadáa tẹ́ ẹ̀rà pagbẹ́ tẹ́ ẹ̀rẹ́sẹ̀ gbẹ́ tó tún tì í mọ́lé fánálì kẹ́ lọ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀. lójú ẹsìn ẹnu mi níbi ìbéèrè. ó le mo ti panu mọ. ó lè kẹ́ mọ̀ wọn ara yín ó lè ṣà lọ ó lè mí lórílẹ̀ mí lọ́rùn yẹn tó níṣẹ́ lọ́wọ́ tó sọ̀rọ̀ ẹ̀ ní fọ́ wa náà. mo fẹ́ máa kọ́ńtúrò mi torí mo níṣòro. Hmm. ọmọ ló dáa báyìí ọmọ pupa ròdòròdò ah, ah, ah, tiẹ̀ tún fẹ́ gbà sẹ́sẹ̀ òun ni kinní ṣùà ṣùà bí ẹ̀ ń wọ̀gbẹ́ fún ló ń sáré kí ó ní òlóyún fóun oyún kọ́ oyún ni èyí ìbájáya babaláwo ṣé ifá náà inú rẹ ò ní dùn. ẹ ṣeun gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ẹ bá wá ẹ má sa oògùn kankan ẹ má lọ ilé alágbo ọmọ rárá ẹ bọ láfi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ o. ẹ bọ. bẹ́ẹ̀ ni tá a bá wá gbé ẹbọ ọ̀hún tán tó tùbà tó tùṣẹ ìgbà náà láwàá mọ nǹkan tó bá yé kàn tá a ṣe. ìgbà wo wá nìyẹn máa wá yá báyìí. àti wípé kí ni nǹkan ẹbọ. ẹ káre bẹ́ẹ̀ ṣe béèrè gbogbo nǹkan tá a fi ṣe ẹbọ pátápátá tá a fi ṣe pèsè ẹ èmi ó pèsè rẹ̀ sílẹ̀ fún yín ẹ̀yin náà kẹ́ ẹ sọ ọjọ́ kan pàtó tẹ máa ráyè láti wá. ẹ ẹ má bínú bàbá o ẹ jọ ṣé ọ̀sán ni a máa gbé ni àbí òru. ẹ ṣe lóòótọ́ ọ̀sán gangan là á gbé ẹbọ ẹ̀yọ́nú ayé ṣùgbọ́n lè ta fẹ́ gbé òru la gbé kọ́ba lè tùbà kọ́ba lè túṣẹ́. ó dàrú bàbá ṣé ọ̀la ò pẹ́ jù. Ah, ó tún kówó náà nù bó bá ti yégún ti yọ́rẹ̀ bẹ́ẹ̀ sọ pé lónìí olónìí ni èmi ṣetán pẹ̀lú yín. ó ti dà ẹ ń bá wa ní ti ọ̀rọ̀ olówó báyìí. ọ̀dà bó o ṣe béèrè ẹ jẹ́ kẹ́ bó fún fẹ́ bẹ ó dànù tíyàwó rẹ̀ bá finú ṣoyún tọ́fẹ̀ yìí gbọ́mọ pọ̀n gbogbo nǹkan tí lédò àbá pèsè fún yín ẹ̀ wá fi níwájú ọ̀run nílà. ẹ ṣe mọ ẹ àwa ti fẹ́ máa lọ so bó bá ṣe máa jẹ máa tètè dé ibi láàárọ̀. máa retí ní ẹ káre ẹ ṣeun ẹ rọra ń o ẹ rọra o rọra ń aya mi o. ọmọ kó pa ròdòròdò èyí ṣùàṣùà bí ẹwọ́n ọ̀gbẹ́sùn rárá ń tẹ̀lé kí èyí bá jẹ́ aya babaláwo àbáyé ifá àbáyé ọ̀rúnmìlà kami karibi jawa farabalẹ̀ dúró tó bá débẹ̀ jàre ẹ ti bá area aid division sọ ó ti bá wọn sọ ó ti control wọn farabalẹ̀ drive lọ sí control bẹ̀. dàbí sọ̀rọ̀ ya aid division mi kìkìtà ẹ̀mú ẹ kìkìtà yín mú jàre kò kú báyìí ní bọ́dì. ó yá jagun lọ́gbà ẹ fèsì anybody. tí olókèrè yẹn lọ rè kọ́lé lọ erin tóbi ju ẹran tí ayọ̀ rẹ̀ ẹ̀yin dà. alẹ́ òní lẹ́kọ́ lókè ní ọmọ rìn àjàlá ti jí bẹ̀rẹ̀ ó yá. ẹ sọ fún wa tẹni tí a bá ti gbé ẹbọ tán ká yọjú sí òun ni àṣewá yọjú sí. <laughs> kí ló dé bàbá bẹ́ẹ̀ ṣe ní kí náà mo ṣe ṣe òjijì ni mo bá rí wèrè kan ó ṣe bomi mọ́rẹ́ nìyẹn. wèrè ṣe kí ni. ó bomi. <laughs> akin do ibo ni wọ́n wà tí wèrè fi bu aya rẹ mọ́lẹ̀ tó ra gabo rẹ. bàbá ọ̀rọ̀ yín náà ni mo tẹ̀lé ẹni tó bá ti kù díẹ̀ ká a débẹ̀ kémi dúró nǹkan tẹ́ sọ fún mi nìyẹn bàbá. Hmm. Eh, aya mi. ó bàbá. ṣé wèrè ọ̀sán ṣe nǹkan kan fún ọ. Ah, ah, mo dára. wo bá bàbá lòun náà ẹ eh, tó bá sọ gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ fún bàbá bàbá máa wá tún wọ́n máa rí solution fún wa náà ẹ eh, wọ́n ṣé wèrè ò ṣe anything dáhùn lóhùn kó sọ pé kò ṣe nǹkan kan náà. Ah. bàbá ó ti ń ṣe lọ kó tó dé ṣùgbọ́n ọlọ́run jẹ́ kó dá sí i. Ah. Ah. akin wèrè ṣín aya rẹ láṣọ wò. onídùá o ó ló ti ń ṣe é lọ kò yẹ ah! kí sí i. sọ́dọ̀ adébẹ́lẹ́ mi ìpèsè tá a pèsè tẹ́lẹ̀dù àbáṣà mi sí i táyà rẹ bá lóyún àjẹpọ̀ ẹ̀ wèrè láyà rẹ ó lè jẹ́rìí dídé olùmọ́tòkárì kékeré lélẹ̀ dadi ẹ wá ṣùgbọ́n ibi ni ayọ̀ ti pọ̀ jù. ẹ sáàtì ẹ̀ múra yìí. Yeah. Yes. Baba Jídé. O ra mọ́tò fún mi. Ọmọ àṣebẹ́ jù bẹ́ẹ̀ lọ fún wọn náà. Gbogbo ohun tó yẹ pátá lọ máa padà wá ṣe fún ẹ. Àmín àmín. Ọlájídé o ó ní wàá mú ẹnu ẹ̀gàn kúrò nú ayé mi wàá mú ẹnu ẹ̀sín ẹnu àbùkù àti yẹ̀yẹ́ kúrò ó sì ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run ọba pẹ̀lú àṣẹ olódùmarè ìrísí ẹ̀ ò ní gbé ara yín nínú gbogbo ohun tí olódùmarè ti parí òun ni wàá máa dáwọ́lé láti ṣe mi ò ní gbé ẹsìn mi ní mọ̀sárì ẹ̀ ìwọ náà ò ní padà mọ̀sárì ọ̀ ṣùgbọ́n síbẹ̀ ọlájídé o wọ́n ní bí ń sun ẹkún a máa ríran ìwọ́dà. E ṣe ohun tó yẹ kí ọmọ ṣe fún baba tí mo sì mọ̀ pé ọmọ náà padà wá ṣe bẹ́ẹ̀ fún wọn náà. àmì àmì àmì àmì àmì àmì. babájídé dade mo láàlá kan àmọ́ mo ti rọ̀ fún ẹ̀gbọ́n ẹ̀ bíọ́lá mi mọ̀ bóyá ó ṣàlàyé fún ẹ àbí kò ṣàlàyé fún ẹ. no no no no sista mi ò sọ anything fún mi sá. kò sọ nǹkan kan fún mi mi sá babájídé o. iṣẹ́ wo gan-an ni wọ́n ń ṣe. iṣẹ́ tí ò ṣeé fi yan gan ikú lè ní ọ̀rọ̀ lọ́la iṣẹ́ tá a gbọ́dọ̀ dákọ rẹ̀ láwùjọ. àṣírí mi ló ti mọ̀ yìí o bó o ṣe fẹ́ ràn mí lọ́wọ́ òun ni kókó. ọ̀gbọ́ bàbá jídé kò ṣe ń tá lè ṣe sí òkété ti bóòrù. bẹ́ẹ̀ ni ọmọ pé ẹni bá bí o lè lọ́mọ kò ma bí. bọ́bá sì ń dùn lénìí tó ń dùn lọ́la ọjọ́ kan bẹ̀ tí òde àlọ́ ó wáyé. ọ̀run tán ọ̀rẹ́ àwa méjèèjì ó ti kú o ọmọ ìyá ohun tí mo bẹ̀ tí mo lè ní kó ṣe fún mi ní ìrànlọ́wọ́ bó ṣe máa bá mi yọ kúrò lójú àti ọkàn ọmọ yìí tí ò ní jalè mọ́ láyé láyé tọkàn tèmi náà fi dẹ́sí mi. <laughs> bàbá jídé n ò ní tà ọ́ jẹ ọ̀gbọ́ kò ṣeé yọ. àkísà tó bá ti dágbére àtàn ìgbà abẹ́rẹ́ kan ò dá dúró mọ́. Ah, ìwọ ọmọ pé olè tó bá jẹ́ àfìsè tàbí àṣàṣì. òun ni a máa ń yọ kúrò lójú ẹni ṣùgbọ́n ìtọ́ba tọkàn ẹni wá ó ṣòro yọ ọmọ tó ti mọ ọ̀tún yàtọ̀ sí tòsí tó sì ti ń rí owó tó ti rí ọlà yóò ṣòro púpọ̀ àmọ́ àmọ̀ràn tí wọ́n gbà ọ́ ò ní pé kọ́ ọ di ọmọ náà mú tó túmọ̀ sí àjò ọwọ́ ayé ò ṣe mu tí ò ní dẹran ìjọba tí ó máa lọ rí tí ó sì máa bọ̀ rí ó kà jẹ́ wípé ewu ń bẹ ń bẹ ó léwu hmm. irú ewu wo àwọn kan ìlú rẹ̀ ni o bẹ́ẹ̀ ni àwa ọpọlọ abẹ̀mí. a sì wá ẹyẹ ilé abẹ̀mí alamu, náà a wà wá aláàmú abẹ̀mí náà lẹ́yìn aláàmú a wà wá ẹyẹ náà ẹyẹ àgbò funfun tán abẹ̀mí bàbá ń bá rire o èèyàn abẹ̀mí odidi èmi èèyàn hmm. èèyàn èèyàn abẹ̀mí ah! ó lé ó lé lóòótọ́. a ah, kò ní dá fún wọn bàbá yìí o. bàbá ìyá ẹ lórí. ó ní soríire o. bàbá ẹ ò ní soríire. ìwọ àṣelóòtọ́ nìkan tọ́wọ́ èèyàn sọ pé ìwọ gba ìyàwó ti tẹ̀lé. wọ́n yẹ kí ni ìwọ. wáyé ah, wáyé ta ni wà á bolo ní burúkú nẹni. mo sọ fún ọ ayé ò ní da ayé ò ní da tọ́ba bí ẹni kò súnmọ́ mi. tọ́ba bí ẹni tọ́ba bí ẹni kò súnmọ́ mi. kí ṣé bí wọ́n ti sọ pé okun ọrùn ìyá adìyẹ ó dáná tó bá tẹ̀ wá yé adìẹ ṣé ó yẹ ẹni tó mú dání tó fà dání look at you wúrẹ́ ìwò náà wúrẹ́ ìsí bàbá tó ti condemn tó jẹ́ pé ayé ti bàjẹ́ tó ti yẹ kó lọ sí tó ti yẹ kó gbé sí mọ́túrárì. bàbá ẹ̀ ló condemn bàbá ẹ̀ ló condemn bàbá ẹ̀ ló condemn wọ́n mú àlè jáde-jáde wọ́n yẹ kí ní ìwò ọ̀la àti ẹ̀rọ gbogbo mọ́tò tí mo ní gbogbo nǹkan tí mo ní ìwọ náà ni mo fún mi ò mú kankan jáde nínú ilé ẹ nǹkan tí mo dẹ̀ ń wá ọlọ́run ti ṣe fún mi ẹ́ gbàkí ẹ gbàkí ẹ lọ́wọ́ gbàkí mọ́tà ẹ lọ́wọ́ ìjọ. gbàkí ẹ fún mi tẹ fílẹ̀ fílẹ̀ fún un. ah ó ń dùn ní màá jẹ́ àgbẹ̀ tó rẹ̀. ó ti fa ìwé ìgbéyà níbo ló sọ fún abẹ́ọ̀dọ̀ láti. ẹgbẹ́ yẹn ní ìyá rẹ̀ ah nira ó ti fún ìjọ adájọ́. Ah, ayé ti bàjẹ́ náà ah, olórí burúkú àlọ́ ètò wo tún dì wọ́n tún sẹ́pẹ́tì ah, ní bàbá tó ti fẹ́ fún tọ́yìn. ah owó ò ní ṣe oríire ìwọ gbáyọ tètè mi lọ́wọ́ àbí owó ò ní ṣe oríire wọ ah! ṣe jẹ́jẹ́ ńlẹ̀ ìwé o rántí pé kó o tó kúrò ńlé òòyà ìyàkúyà o tí wọ́n bá fi nǹkan kí nǹkan lọ ẹ̀ tó jẹ́ ìwà burúkú ńlẹ̀ ìwé má yà síbẹ̀ má gbà sí wọn lẹ́nu jọ torí ọlọ́run kó ṣe jẹ́jẹ́. dadi mo ti gbọ́ yín ọ̀rọ̀ ẹ náà la sọ títí títí lánàá kí n tó sùn mo jí láàárọ̀ iná òun lè sọ fún mi nígbà tó ń ṣe kí mo lè ṣe wọ school. Ah, jẹ́ kí n tún sọ jẹ́ kí n repeat ẹ ìwé tí mo rán ẹ lọ kà òun ni kò kọjú sí gbogbo ìgbà máa rántí pé ẹni tí ò níyà kì í dégbò ẹ̀yìn. dàdá di mo promise mo ní disappoint yín. promise. promise. Alright, god bless you. wàhálà láyọ̀ wà kó láyọ̀. màá mèsì ni. mo ti mèsì already kò ṣe ah, bọ́lá. ẹ eh, bàbá gbogbo èròjà tó kù nǹkan kékeré ni àfi tó dídí èèyàn tí ẹ tún ní kí n mú wa bàbá ṣọkùnrin ni àbóbìnrin. ọ̀gbọ́ ìbá àṣọkùnrin ìbá àṣọbìnrin kó sáà ti jẹ́ èèyàn abẹ̀mí tó sì lálàáfíà àkúkú lápá bẹ́ẹ̀ a sì lo ojú wọn ẹ̀jẹ̀ tí ń bẹ lára wọn ńlá fẹ́ lò ńlá fi ṣe bàǹtí àjàṣẹ́gun fún wọn tó fi máa lo òde tó fi nira máyé lọ́wọ́. ok ok ok làwọn ti gbọ́ bàbá ẹ kàn fún mi ní time díẹ̀ kí n lọ rò ṣe ti gbọ́. kò burú ibi tó o bá rò já sí má tí mi ò di sí kó tètè gbogbo ló àkókò ó sọ yẹn náà láyéláyé má fi irú ẹ lòmí mọ́ wọ́n gbé mi káàkiri níbo ló ti gbárù ẹ̀ má bàa sọ bẹ́ẹ̀ mọ́ jọjọ náà ṣé àtìpé dúró náà ṣé òun gbé mi jáde ni àbí mi mò ń gbé jáde sọ fún mi náà tó wá fi ọ̀rọ̀ òṣì tó fi ń lọ mi. so baby nǹkan tó ń tra àti sọ fún mi ń sìn ni wípé mi ì lè rí ẹ kó ṣe nǹkan tí ò dáa kí n dẹ̀ pe àkíyèsí ẹ̀ sí kò bá tó bá pe àkíyèsí mi sí but when you speak rubbish mà á sọ pé nǹkan tó sọ rubbish. èmi sọ rubbish. yes rubbish ló sọdá lẹ́nu sínsìn. wọ́n gbé mi káàkiri Bíọ́lá ariwo ẹni mo ń gbọ́ tí mo ṣe ń sọ̀rọ̀ lórí fóònù bẹ́ẹ̀ yẹn. pápá nǹkan tí bọ̀bọ́ yìí sọ fún mi náà ó ní wọ́n sọ fún òun pé bí ọkùnrin kan ṣe ń gbé mi lọ ni mí ń gbé mi wá bó ṣe ń já mi sílẹ̀ ni mí ń gbé mi o lè imagine lẹ́nu ẹ̀. of course not. haba ṣé o ti fẹ́ mi sílẹ̀ ni. Dèjì kò séèyàn kankan tó ń gbé káàkiri and tó bá tiẹ̀ fẹ́ sọ fún obi tó ti ń sọ fún now school environment and moreover you shouting. so ó ti dì í yín àjò pípẹ́ ṣàti fẹ́ra nǹkan tó máa sọ nìyẹn òun support ọ̀rẹ́ ẹ̀ ok mo ti gbọ́. come on Deji you getting it twisted mi ò sọ anything ọkàn ní láti ṣe kí n tó sílẹ̀ jọ. but yọlá o ní láti ṣe ìkẹ́ ìṣẹ̀lẹ̀. pé kí ni pé kí ni. ẹ ṣé kí wọ́n sọ fún pé mo ṣe nàbí kí ló sọ. ọmọ tó dé ká lọ kó máa kó rẹ lọ. ọkọ ìjọba kọ́ nìyẹn. apako. Sorry, I go knock you apako. Sorry, sorry, make I knock you apako. Yeah, I go knock you Knock up, knock up, knock up. Oh yeah. que um apagão ká sọ pa àrírí ni <laughs> bó ṣe rí bó ṣe wè kí nǹkan kékeré nìkan tó lọ́rùn bá fẹ́ ṣe fún mi ó kéré gan-an ah, ó kéré <laughs> bó ṣe wè mo kánjú ṣe ni eh, mo kánjú mo rọ́ọ̀ṣì ẹ̀ torí dádì mi àti sísítà mi Abíọ́lá mo kébi tán wà yẹn mo fẹ́ kọ́ mo kó mi kọ́ máa kọ́ ìyẹ̀ tán bá wà bí ọkàn wọn á lè balẹ̀ torí wàhálà wọn ó yẹ torí láńlọ́ọ̀dù ọkàn máa fún yàn ní wàhálà táwọn bá wà bí ọkàn wọn á ṣe kí ni tó bá tún wá fẹ́ farabalẹ̀ kankan. ó pọ̀ ju ṣe nǹkan tó ń wé ṣùgbọ́n àdàgbàgbà fọlákẹ́ wípé kọ́lọ́run ọba kò jọ ó ṣe wá ní ọ̀rẹ́ ara wa kalẹ̀. àdúrà tí ò lè gbà tó wá ní kí n máa ṣàmì sí. fọlákẹ́ kí ló dé. mo ti sọ fún ẹ wípé o ò lè fẹ́ mi ìwọ ọmọ dádì èmi dẹ̀kẹ̀rẹ́ ọmọ mọ́mì nílé tó ti parí tó tó ti sọ fún mi wípé torí àwọn fámìlì ẹ̀ ló ṣe kọ èmi náà dẹ̀kẹ̀rẹ́ mi ì lè lọ sílé ọkọ kí n má mú màmí dání. fọlákẹ́ ó dàbí pé ò nífẹ̀ẹ́ mi dénú ogun tán mi. bó ṣe rí gan-an nìyẹn. fọlákẹ́. sorry. hello ma mo jáde pẹ̀lú ọ̀rẹ́ mi oògùn yín ẹ má wọrí màá bá yín rà bá ń bọ̀ okay yes ma bye. ṣe ti wá ní nísìn à ń porí àparò ó ń jáko màmí ló ń pè mí. so mọ́mí ẹ ló pè so torí ẹ ló ṣe tó ń sọ ọmọ pé ọ̀rẹ́ ẹ ló tẹ̀lé jáde ó dẹ̀ ń púpẹ̀ fún mi pé òun nífẹ̀ẹ́ mi tó tọ́. todo el ọkùnrin tó rẹwà ló mú wálé fún mi ah. kí lorúkọ ẹ Babájídé ni orúkọ ẹ tún rẹwà pàápàá. àmọ́ ah, mi ẹ ṣe gan ọmọ <laughs> mi ẹ ṣe gan ẹ ṣe wa ẹ ṣe wa. ọ wá ní kí ni jíjẹ kí ni mímu. Ah, mo ti sọ fún Fọlákẹ́mi kí n tó wá sí ibà yìí mo ti máa ti ń bọ̀ mo fi wá lo odò èní pẹ̀lú yìí so jíjẹ mímu anything tẹ bá fún mi mọ́mì mo wà lé. lóòótọ́ ah, ó ti dà fọlákẹ́mi ṣé ó máa láìkì bí iyán àbí bẹ́ẹ̀ ni ẹ̀mágùn. Ah, mọ́mì sorry hello five minutes. ṣé kò sí o. Ah, mọ́mì láti ibiṣẹ́ náà ti pè mí máa. ṣé ìṣègùn wà no ma mú mi fẹ́ máa ń padà wá ní ma. ah o fẹ́ máa lọ náà nìyẹn. ẹ má bínú àmọ́ fẹ́ yọjú sí wọn bẹ́ẹ̀ máa padà rí ma if you come on please. ó wà important gan láti bẹ̀rẹ̀ àmì ìfilé sọ̀rọ̀ àmì ọmọ ẹ ṣe gan ma níbi màá fi ẹ̀mí lọ ẹ ṣe mọ́ mi. owó mi náà máa kò yé mi náà lóná irú iṣẹ́ wo ló ń ṣe ìbéèrè ẹyọ kan tí mi lè dáhùn gan nìyẹn torí ẹ̀ ni mo ṣe ní kí n wá fi hàn yín. Ah. Oh. ọlá kẹ́mi àkọsílẹ̀ lálọ́ta òkè olùmọ̀kọ́ lábọ̀. after all ṣèlú ìyá yẹn náà ni they are the same mother tó jẹ́ kó máa ṣerú iṣẹ́ tá à ń ṣe yìí what are you talking about? I'll tell you a story my own story ìtàn tó gbọ́ rí. ìyá olùdènà fún ìlọsíwájú ìgbésí ayé mi mo pa pípa tí mo pa ló sọ mí di èrò ẹ̀wọ̀n. <laughs> àṣé prison tí mo lọ ṣe mo lọ gba training tí mo dé mo di àpáta lé koko olóko dá sí boy tí wọn náà bá fẹ́ di àpáta òṣùwọ̀n kó jọ̀wọ́ ẹ̀ láti dájú. náà lórí wọn ìrìnkúrìn lọ́rìn bí ọba rìnrìnkúrìn ọwọ́ àwọn tó tẹ ò ní tẹ. bàbá ṣé kò wá ṣàtúnṣe kò sí ọ̀rọ̀ lè ṣe sí fún mi ẹ àtúnṣe kò sí o lóòótọ́ la àti ìlú ṣùgbọ́n àwọn tí wọ́n mú wọn ti pa gbogbo nǹkan ara rẹ̀ jẹ́ bá a bá tiẹ̀ wàá tú sílẹ̀ kò lè jẹ́ èèyàn mọ́. ìfẹ́ òsì ni. bàbá àjálù ìpọ̀ ọ̀lẹ́ ìpọ̀ fún mi bàbá ẹ ṣàánú mi àbí nítorí àwọn tí mo ṣe ń ṣiṣẹ́ tí mo ṣe ni ìgbà tí mo á rówó tí mo wá ń di ẹ̀tọ́ àwọn tí mo fẹ́ ná lé ogbó ọ̀nà kú lójú mi tá mo fẹ́ náwó náà fún. wo ọjẹ́ má ka rẹ̀ bọ́ọ̀ bá rí èèyàn náwó fún máa ná fúnra rẹ àìbódò àtúmọ̀ akétutù mọ́ ọ̀nà tí ẹlẹ́dàá rẹ̀ yàn fún ọ̀pọ̀ tọ̀ kọ́ ọ tó jéèyàn òun lọ ń tọ̀ yìí o ọ̀ sì gbọ́dọ̀ padà gbogbo ń tójú rẹ̀ ó rí òun náà ló rí ìyún báwọn wàá fara ara ẹ balẹ̀ kọ́ ọgbọ́n tí mo fẹ́ wí fún ọ dáadáa o lẹ́yìn gbogbo ètò yìí tá a bá ti parí rẹ̀ tán kó tó di pọ́ máa lọ òde ọ wà arábìnrin kan tọ́ máa bá jọ ní àjọṣepọ̀ kó tó di pọ́ lọ òde òun dandan ni kó bá a lájọṣepọ̀ nítorí òun ni ó máa rí tẹ́lẹ̀ ní ọlọ́run ẹ̀yìn ń bá wọn ẹlẹ́ẹ̀kejì wáyé ọ gbọ́dọ̀ tẹríba fún ẹnikẹ́ni mọ́ kódà bàbá tó bí ọlọ́mọ bàbá tó bí mi lọ́mọ. bẹ́ẹ̀ni. bàbá mo láwọn aṣíwájú mo láwọn ọ̀gá tí mo ṣiṣẹ́ lábẹ́ wọn. aṣíwájú wo ń tí n bá sọ fún ẹ ní gbọ́ o bí ọba wọ̀ ẹ̀ pínyà akọ̀pẹ́ ọ̀yọ́ kó má kọ ti Òṣogbo mọ́ oníkálukú wà lọ́tọ̀ọ̀tọ̀ ọ gbọ́dọ̀ tẹríba fún ọ òjò bá ń lọ ọba di ọ̀gànjọ́ wọn parí gbogbo ètò tó kù Ah! Ah! Ah! ah. ah. àjà tí ò lọ́mọ lókè tó lọ́ṣà lọ́hùn mo bá mi gbọ́dọ̀ jẹ́ kí ẹyẹyẹ kí dẹ́yẹ lọ́hùn ẹyẹyẹ kí dẹ́yẹ. ń bẹ nulé. mi ni kọ́ ń wálé o. mo fẹ́ kọ́ wá ẹnìkan kúnra rẹ bọ́ọ̀bà lọlé kejì kíní amúnáwá ẹ bá ń gbé wọlé torí wọn ò ní pẹ́ wọlé kó má di ní táàbì ṣàfẹ́kù. àbí àkìlọ̀ pẹ̀lú. ọ̀dà. wa ti ń bọ̀ lọ́sàn gangan báyìí. èsì ojú rẹ kọrẹ lọ ìwà àti ta ni. bàbá nínú gbogbo ẹ̀dá tó wà nílé ayé ìlú bẹ̀rẹ̀ jù ibi tí mo bá ìrìn àjò mi dé nírú àkókò yìí kò sẹ́nì kankan tí mo bẹ̀rù tó tó yín bẹ́ẹ̀ ni ó ṣe gbọ́dọ̀ rínú àwọn bàbá mi wọ́n ní babaláwo tó ṣe afúyẹ́ gẹ́gẹ́ fáyà ó náà ni ó ṣàrìnà kò fẹ́ dìé tó túmọ̀ sí pé ọwọ́ mi ni ikú rẹ wà kò sí ẹni tó tún lè pa ọ́ nínú ayé yìí mọ́ lẹ́yìn Olódùmarè. náà bá kó sí rọ́ọ̀bẹ̀ lè fọkàn rẹ̀ balẹ̀ mo fẹ́ wá rí yín fún nǹkan ni. sọ́ọ̀gbé pèkú ni àbọ̀gbé nǹkan nù lé kọ́ ọ já sọ tá sọ. ẹ jẹ́ ká sọ inú ilé lọ ti sọ. 아! onídàlọ́rùn padì a sì mọ àwọn ẹ̀dá ìkà àwọn ẹni ibi tí wọ́n ṣiṣẹ́ náà òun ni mo ṣe ránṣẹ́ pè ẹ́. dádì ẹ má dara yín láàmú nítorí ẹni tó pa ọ̀run tọ́ ẹ má ṣe wàhálà kankan èmi fúnra mi ni mo pa. ọlájídé ìwọ ni wọ́n pa ọ̀run tọ́ bẹ́ẹ̀ kí ló ṣe fún ẹ. torí pé mo rí kóun ló máa pa mí ni kó dẹ̀ tó pa mí láti pa. ibo ni wọ́n ti gbọ́rú ẹ̀ rí i pé ọ̀run tó fi ọwọ́ ara tiẹ̀ dá iná ó padà bu omi pa iná òun ọ̀run tó kì í ṣọ̀dàlẹ̀ èèyàn o àti pàápàá ńgbà tó fẹ́ gbérú ẹ̀sẹ̀ báyìí kí ló dé tó ṣàlàyé fún mi kó sọ fún mi kó fọ̀rọ̀ yìí lọ̀ mí. mi ò ní láti sọ fún yín dáadé mo bá for safety mi. ìwọ pa ọ̀run tó for safety. kí ni àrídájú wípé kì í ṣe pé ìwọ Ọlájídé ló máa padà wá pa èmi bàbá tó bí ẹ lọ́mọ. ìwọ dáadé ó dòdì èmi kí n fẹ́ pa yín fún kò lè ṣẹlẹ̀ láíláì. kí ló ń jẹ́ ìwọ kí lè wọ̀ tó ń pè tó ń tẹnu ẹ̀ jáde ìwọ tó ṣe pé ìwọ ló fẹ́ gbọ́n ẹ̀ bọ̀ rí ojú ẹ méjèèjì báyìí Wọlájídé ni wọ́n ṣe ń pàyà tó bí ẹ lọ́mọ tó rí nǹkan kan ṣe sí i aláàánú ẹ ọ̀run tọ́ ọ̀run tó padà tó wá gbẹ̀mí ẹ kí wá lẹ̀mí tèmi fẹ́ jẹ́ lójú tiẹ̀ mò ń béèrè ni o kí lẹ̀mí tèmi ṣe fẹ́ jẹ́ lójú tiẹ̀ dá mi lóhùn. tó o náà ọ̀rọ̀ mi ò lè sàn. Ọlájídé ó lè sọ̀rọ̀ tó lè fún mi. baada ya hapo besoke besoke komole komole omageja soro telling me what I know I've traveled all the the world to chill I've never seen a girl like this before uh, You they killing me slow And the dance you do too sweet Ghana girl Tobado Sexy lady Tobado This kind of dance you they do as one too Say which kind dance yeah, you they do for me and so Ha, see, see, yeah, which kind dance yeah, you they do. Say this kind dance they do like say you they use juju. Say this kind dance they do like say you they make me mad oh. Say this kind dance they do like say you they make me crazy oh. Say baby, which kind dance they do has so Say this kind dance they do for make me crazy as so Say this kind dance they do they make man crazy as so Say this guy dance, they do too sweet for man as to ha. Say baby dance yo kejijo ha, kejijo baby dance yo kejijo ha, kejijo. Oh yeah dance yo kejijo ha, kejijo baby dance yo kejijo ha, kejijo. Ah, on to the verse two, and the time is quarter past two. Say the girl say make you go ten two. She dey ask if I go chop banku ha. I go chop banku. Mommy say I go chop banku. With the way you they do your sexy wine, why I no go chop banku? Ah, come on, eh. baby, just come on, eh. ah, it's okay, it's okay, ah, come on, eh. baby, just come on, eh. ah, it's okay. Yeah, yeah, which kind of dance yeah, you they do? Say this kind of dance they do like say you do juju. Say this kind of, dance, they do like say you they make me mad oh. Say this kind of, dance, they do like say you they make me crazy oh. Say me what kind dance they do has on to. Oh, oh, oh, Ah! gbogbo àwọn èèyàn tó máa ń yà tó bí mo ṣe wà yìí á ah! inú ìwọ rẹ̀ lè àwọn ìwọ ló fẹ́ lò sí báyìí tí ẹ mi o tí ah! wọn la fẹ́ lò báyìí tí ẹ bá nǹkan ṣé kí n bẹ́ẹ̀ bu omi iyọ̀ sínú omi. kí ló dé kí. Ah! báyọ̀ kẹ́ ẹ gbà mí o ẹ gbà mí ara ló máa gbà mí ẹgbà mi ládùúgbò ládùúgbò ẹgbà mi ẹgbà mi ìkúlẹ̀ àbí ọmọ ẹgbà mi o wọ́n ti dé o. Bùlákẹ́, You can be on your way. Kí But why? Má béèrè why lọ́wọ́ mi. Just go, I'll give you a call. But you said I should come here and pass the night with you. Of course I said that. Fọlákẹ́bọ̀ ò farabalẹ̀ pẹ̀lú mi ara ẹ̀ ò balẹ̀ you no free with me ẹ́ eh? àwọn olùdè sọ́ọ̀sì olóòtú rí period wà àtàlejò ẹ̀ ò lẹ́jọ́ wà for now that means ká just spend night together it's being useless or something huh? so just go I'll give you a call ṣùgbọ́n. you said you love me is it. I do. you don't. <coughs> Fọlákẹ́ ìwọ fúnra ẹ mọ̀ wípé mo nífẹ̀ẹ́ hmm? má ṣe mistake mo love ẹ hmm? come on period tó ní mi yeah I'll get over it màá wà okay just go I'll be fine. Hmm? you. anisa ibo. ẹ̀hẹ́ ibo. ó wá jẹ́ kí ni ṣe bí ìṣòro lásán. Fọlákẹ́. you. officer arrest this man and detain him. Hey. Fọlákẹ́mi. Tàbá lónìí ni máa mú ọ̀gá la máa ẹ lọ sí a. Ah. olùpè mo pè olùpè mo pè ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí mo pè ọ́ lè ní òkò jẹ́mi ní òwò. under my rep. ṣe gan o pásítọ̀ ṣe mo dúpẹ́ o mo forí wa sí ni o ṣe o. ọ̀ká sì ló bọ́ká sọ. kí lẹ fẹ́ ra o. activator. activator. ẹjọ́ ó ṣẹ̀ṣẹ̀ tán ni. nǹkan so. ìyẹn náà ṣẹ̀ṣẹ̀ tán ni láṣẹ fẹ́ lọ sọ́jà ni. <laughs> ó dàbẹ̀ ń pò lè rí nǹkan tó nídìí mi bá. àbí <laughs> àbí ṣùgbọ́n ló nílò zoom. Hmm, well let me introduce you pé kí n máa lò so it's better. mo dẹ̀ ti fẹ́ introduce ẹ̀ sí nílẹ̀ kan ìyẹn náà dá gan. no ńlá ni mo fẹ́ ńlá. ok ńlá just two fifty. ok two fifty péré. ọlọ́run fún mi láti jáwọ́ kí ló dé tí kò rọrùn pastor. yes. èmi tẹ̀ wé mi ò lè ka ayé ẹ̀mí tó ti bọ́ lọ́wọ́ mi pàápàá jùlọ nínú fámìlì mi. all the same o ní nǹkan tí ọlọ́run rí kó tó rán mi sí àmọ́ ẹ jẹ́ ká ka gbogbo sí ìgbà ẹ̀ nítorí pé mo fẹ́ kẹ́ bẹ̀rẹ̀ sí ní gbé ìgbé ayé ọ̀tún báyìí nítorí pé tẹ bá kọ̀ ẹ kú sínú ẹ̀ṣẹ̀ yìí. àwọn ọmọdọ́mọ yín wọ́n máa jẹ́nu ẹ̀ ègbé ni fún ẹni tí a kò fi tó ń jẹ iṣẹ́ náà bẹ́ẹ̀ dẹ̀ ni ègbé dẹ̀ ni fún ẹni tí a fi tí kò jẹ iṣẹ́ náà rárá àlàáfíà fún un. Since isn't Two months. Going to two months. Ǹjẹ́ ìmọ̀ṣẹ́ tó ṣe? Not really, but due to form tí wọ́n fill, ó wà lórí table mi ní ọ́fíìsì. Madam, form tí wọ́n fill yẹn, tá a bá ti dé sàlẹ̀, ẹ jọ̀ọ́ màá fẹ́ kẹ́ ẹ fún wa, ṣẹ́ gbọ́? Màá jẹ́ kẹrin. Um, a máa make arrangement bí a ṣe máa wá gbòkú ẹ̀ pẹ̀lú ambulance. C'est bon Merci, ça. Et Eh, yes the one is suspect kan wà suspect yẹ́n ah. madam ẹ náà wá ọ pé wàá wá sí ìlú àìní pé ẹnìkan ṣe máa ṣàtúnú oh, we are from Police police station. okay kí ni mo lè sir. thank you wọ́n ní suspect kan wà níbí. suspect. Yeah. òun làwọn mú. ẹ jọ kí lorúkọ ẹ. Babájídé Àlàdé babájídé aládé. babájídé aládé. torí ẹ̀ náà la ṣe pè wọ́n because ẹni tẹ́ béèrè yẹn ó kú lóru mọ́jú ẹni sí hòtẹ́ẹ̀ wa ń oh my god. ṣé rí ẹni tó kú yẹn. wọ́n fún ní poison jẹ ni o. poison. poison. kò sí ẹni tó lè poison yẹn kó láti poison ara ẹ̀ ni. ṣó le tó yẹn ni. ó le jù bẹ́ẹ̀ lọ. bọ̀tà bá ìgò poison yẹn lọ́wọ́ ẹ̀ lórí bẹ́ẹ̀dẹ̀. <gasps> ẹ wò ẹ má káàánú ẹ bó ṣe wà yẹn ògbólógbò adigunjalè ni ọ̀gá ẹ̀ ni mò ń dìú pẹ̀lú ìyẹn jàgù sọ́dínì ni mo bá òkú gbogbo wọn. òun ló pa jagu àtàwọn gáǹgẹ tẹ́ ẹ bá gbàgbé mo sọ fún yín wípé àṣírí wọn tú sí mi lọ́wọ́ nígbà tí mo ṣe investigation ikú tó pa ìyàwó sẹ́nitọ́ Babayẹmí nígbà náà ni mo tún ti dictate wípé ìyàwó sẹ́nitọ́ Babayẹmí òun ló bí Jídé. kò wá ṣe é mú bó ṣe wò yàn bẹ́ẹ̀ ni torí pé ó ti fa ìkúndẹ́gbẹ̀rà ṣó o rántí pé mo sọ fún ẹ nípa àwọn adigunjalè tó wà nílùú yìí. bẹ́ẹ̀ ni màá. síbẹ̀ ló ti mọ̀ wò. kéré ni. wọ́n lọ kí ló tó máa ń kó àwọn ẹni ibi lọ́wọ́ lórí iṣẹ́ ibi wọn. Hmm. ìwọ ló ṣe mú. mà inú mi ò dùn rárá mo kàn ń ronú rẹ. kí ló dé. mà níwọ̀n ìgbà tá a ti jọ ọmọ ọ̀nà àbáyọ láti gba ẹ̀mí jíde ẹ̀ ṣe jẹ́ ká pa. irú ẹ̀ṣẹ̀ wo la máa sọ pé ó ṣẹ̀ dáadáa ìwọ mọ̀ pé ọjọ́ gbogbo ni ọjọ́ kan báyìí ni tòlè jẹ́ ká fi sílẹ̀ tí paramọ́lẹ̀ bá ń ṣe bẹ́ẹ̀ yẹ ní gbogbo ìgbà tá a dẹ̀ ń wò níran a jẹ́ wípé a ṣetán láti dẹ́kun ìwà ìkà nìyẹn. ẹni tí òfin ìjọba bá mú òun ló máa ń jẹ́wọ́ ohun ìkọ̀kọ̀ tó ṣe nínú ayé ẹni tó bá ti kú ó ti kéré iṣẹ́ ẹ̀. ọ̀gá ṣé rántí pé jíde pẹ̀lú àwọn adigunjalè tí wọ́n pa ìyàwó sẹ́ni tó bàbá yẹmí ní nǹkan bí oṣù mélòó kan sẹ́yìn. ṣé sẹ́nẹ́tọ̀ Babáyẹmí gan wá jẹ́ èèyàn ọlọ́run ni irú ò mọ iye èèyàn tí sẹ́nẹ́tọ̀ Babáyẹmí gan ti palẹ́kún kó tó di pé ó dé orí ipò sẹ́nẹ́tọ̀ yẹn ọmọkùnrin agbanipa tí ọwọ́ tẹ̀ ó dárúkọ sẹ́nẹ́tọ̀ Babáyẹmí pẹ̀lú àwọn olóṣèlú míì nígbà tọ́wọ́ ìyá dùn. jẹ́ kán mọ̀ pé mo wà ń bíbá ẹ̀kọ́ màbọ̀. aṣọ tí ẹni ká fún yín ẹ jẹ́ ká supply late this time around gbogbo wọn sọ tún kẹ́ pàṣẹ tẹ̀ ṣe. àyà tá a bá ti rí ẹ̀ṣẹ̀ gidi kan established mọ́ jíde lẹ́sẹ̀ léèrè mẹ́rin. oúnjẹ tó jẹ lálẹ́ àná gbẹ̀yìn ni mo fi bá ògùn ara ẹ̀ jẹ́ ṣe ní ká wá síbí báyìí láti wá mu. wẹ́ àwa máa ń dọ́ba everything ṣe lọ́wọ́ nìyẹn. ṣọ́ọ̀ṣì ṣì wà ní àbí ẹ̀ jẹ́ kí pàdánù ẹ̀ máa rà ní káwa máa mú tọ́ kan yẹn mú ẹ tóbi. kàǹkà ẹ̀ṣẹ́. bó wà lẹ́nu ká sí sí báyìí. tó bá jẹ́ ìgbàdo èmi nídìí orí mẹ́rin. bẹ́ẹ̀ni ẹ̀yin kọ́. àti èmi náà orí mẹ́rin mo fẹ́ àti àwà méjì. orí mẹ́jọ àwà méjì ọ̀gẹ̀dẹ̀ àwà ọ̀gẹ̀dẹ̀ méjì àti orí mẹ́jọ ẹ bó wà lọ́rọ̀ owó. bá a ṣe máa ṣe náà ni. àrò èyí ò ya àgbàdo orí mẹ́jọ nu oko bá mi a lè ṣe o wọ́n ní tí ò bá lè nílùú ni tí ò lè mí lé a sọ pé ń kọjá fún ilé ní àgbo lọ́tún làbújọ́ mẹ́rin ẹ wò ó oòrùn kàràn ni aago mẹ́sàn-án ìlú ni tẹ bá fẹ́ gbowó ní owó aye àyè wà ní ti kọjá ilé tẹ̀kẹ́yìn tó dé kọjá fún yín gàwó rí gàwó náà ọjà àbóyí oní ni. ó dà ń sanwó orí ìgbàdo mẹ́rin àwa méjèèjì. bó bá sì dìrọ̀lẹ́ ọ̀la ọwọ́ àgbáyọ. o ò dé rówó ń gba òun sàká ẹ̀yin náà ò lè rówó san. Ah, ah. kí ló dé. orí ẹ̀ ò pé ní sàká. kí ló dé. Ah, tó tún padà àánú oko ó máa bẹ́ ọ̀gẹ̀dẹ̀ ó máa bẹ́ àgbàdo orí orí fún wọn ó máa ta nǹkan lẹ́nu kí ló dé. àìsẹ́ fún mi ń sẹ́ ni. mo fún ọ ṣẹ́ oko tá a jọ ń ròyìn kọ́ n ò yanṣẹ́ fún ọ nu. ó dẹ̀ mi ò roko mọ́ mo ń lọ mi bẹ́ẹ̀ ń gbòòrò tí wọ́n ṣiṣẹ́ ẹ fìgbà kẹ́ni kí n lọ sí àwọn tí mo lé ṣé tí n bá kọ́ ṣe bíríkìlà tá a bá gúnlẹ̀ alágbọ̀n alájà mẹ́jọ àbí mẹ́wàá ṣé tí n bá jábọ́ sẹ́yìn ní ṣòfò ọmọ. ebi n bá wọ́n bá ṣòfò ọmọ ìwọ nìkan náà ni n ó ṣòfò bó bá ti pé n ó ṣòfò ọmọ ìwọ nìkan náà ni. ọ̀dà mo ti gbọ́ ẹ ìgbọ́ wa ni kí n fọkàn sí pé ròó tí mo lọ gbòòrò. ṣé etí ẹ di n ò ti ṣàlàyé fún ẹ pé kó o ní sùúrù nígbà tó bá di àsìkò ẹ̀rùn tá à ń ká kòkó tá à ń sá kòkó tá à ń ta kòkó n ó yọ̀ǹda gbogbo tó o béèrè fún ẹ. bá mi ẹ̀ sí ìyẹn rí o inú oṣù kejìlá sí kọkànlá kí n dúró lábúlé ìdí oṣù kejìlá sí kọkànlá tá ní oṣù kẹrin ẹ wẹ tẹlẹ mi ti. nebo wàmí o jẹ. bámi ìgbọràn bámi ìgbọràn bámi ìgbọràn àwa mi o bámi ìgbọràn. tó o bá bẹ ọ̀gẹ̀dẹ̀ kọ́gẹ̀dẹ̀. bámi ìwéso. èmi mò ń wá èso mò ń wá èso. tó o bá bẹ bámi ìwéso. tó o bá bẹ ọ̀gẹ̀dẹ̀ tó. bámi ìwéso. ìsàwọn mi yóò dá o. ìsàwọn mi ládàá o. bàbá ẹ̀pẹ̀lẹ̀ bàbá ẹ̀pẹ̀lẹ̀. ẹ má wulẹ̀ kí ẹ̀yin ẹ dúró tí ń jẹ́ o ẹ filẹ̀ sàká ọ̀rá abọ́ra o ọ̀rà bọ́rà anamúntọ́gá ikọ́ tá a bá sílẹ̀ kì í padà sẹ́nu mọ́. sàká nítorí ọmọ ìwọ náà ó bímọ o ẹ ó bímọ ó fojú rí ọmọ. ṣùgbọ́n pàtó bá kú dẹ̀dẹ̀ tó o dàgbà tó tún yẹ kó o jìrì ọmọ kó o gbádùn ọmọ kọ́ ọmọ ó daṣọ bò ọ́ ìgbà náà ló ní rí ọmọ kankan láyé mọ́. Ah, bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ ni mo wí. Ah. ní pé kó o má bà nǹkan jẹ́. bá mi ẹ wo tiwa mọ́ lára sàkájọ́ ọmọ tó níbẹ̀rù ni tó bá mọ̀ pé bí ó ṣe rí ní bá mi ìbá ti má ṣe é bá mi ó ti wá rí bí ó ti rí nìyẹn dákun ẹ dábọ̀ ẹ fi iyì dénú ẹ bá wa dáríjì bá mi. sàgá ṣé ìwọ gbọ́ ọ́nú ìtàn rí pé mi mú pa bàbá àti. bàbá ah, mi àṣìṣe ni àṣìṣe ni ẹ jọ. àṣìṣe ni àṣìṣe ni bá mi mo rò pé bóró ni ó bò ni ó ti pọ̀ mẹ́rù ni. bàbá ẹ bá má káwọ́ àkàsẹ́yìn mọ́ má káwọ́ àkàsẹ́yìn mọ́ mísí bí ẹ̀yin náà sọ fún wa nílé ìwòsàn níjọ́ tí tẹ sọ wípé kò mọ́ mú ọ̀tì yìí ṣubú àmọ́ nǹkan kan ló wá gbé wa wá ó ní níjọ́ tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ó ní ẹ̀fọ̀hún ré ó lẹ́ ṣépè fóun ìjírè tá a ṣe wá bá yín bẹ́ẹ̀ sì bá wa foríjì foríjì súre fún tẹ́gun yé èrè lórí rẹ̀. kí mi súre fún. ẹ bá mi súre dákun saka. ẹ mo dọ́ yín mo dẹsẹ̀ yín mo bá ń lò. wọ́n dì mí lẹ́sẹ̀ mu ah ó mà ṣe o. dákun. ẹ sọ fún kólọ rẹ wá jáde àpẹrẹ wa. Ah! jáde àpẹrẹ. o kò la jáde àpẹrẹ wa bá mi. lẹ́nu o bóyá lọ́wọ́ lọ́wọ́ kí ni wọ́n jẹ́rìí. kò la jáde àpẹrẹ wa yẹn. ògùn náà kọ̀ọ̀kan ìdátọ́ o dúró wo ògùn sáméjì. onírànú ẹ mọ̀ bínú mami ẹ̀ dákun kúkúrú. ẹ jẹ́ ohun ajáde àpẹrẹ dé ìpè tábíyamọ bá ṣẹ́ kì í dénú abiyamọ. Amen òun náà ó kúkú bí sùn ìyá òbí wálé ó kàn jẹ́ pé. Hmm. ẹ má àrùkọ àrùkọ ni ó dá o. ṣé ìrọ̀ ni mú yàn tọwọ́ bẹ́ẹ̀ fò ó àti ìgbà tó wọn ò bá jẹ̀yìn ta ló wá fẹ́ jẹ̀yìn ọmọ ẹni náà ní í ṣẹ̀yàn. Ah! má jẹ́ ṣòbí mi ràn mí ọlọ́ má jẹ́ ṣòbí mi ràn mí ọlọ́ má jẹ́ ìṣe òbí mi rọ̀bí ọlọ́run má jẹ́ ìṣe òbí mi rọ̀bí ọlọ́run ẹ̀ṣẹ̀ tọmọdé bá ti ṣòfin mi láforí mi má jẹ́ ìṣe òbí mi rọ̀bí ọlọ́run má jẹ́ ìṣe òbí mi rọ̀bí ọlọ́run má jẹ́ ìṣe òbí mi rọ̀bí ọlọ́run ẹ̀ṣẹ̀ tọmọdé bá ti ṣòfin mi láforí mi má jẹ́ ìṣe. Valeu, valeu.